والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله باب قسمة الصدقات أي قسمة الله للصدقات بين مصارفها الحديث الواحد وستمائة عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا تحل الصدقة لغني إلا لخمسة لعامل عليها أو رجل اشتراها بماله أو رجل اشتراها بماله أو غارم أو غاز في سبيل الله أو مسكين تصدق عليه منها فأهدى منها لغني رواه أحمد وأبو داود وابن ماجة وصححه الحاكم وأعل بالإرسال وعن عبيد الله بن عدي بن الخيار رضي الله عنه أن رجل أن رجلين حدثاه أنهما أتيا رسول الله صلى الله عليه وآله وسلم يسألانه من الصدقة فقلب فيهما النظر فرآهما جلدين فقال إن شئتما أعطيتكما ولا حظ فيها لغني ولا لقوي مكتسب رواه أحمد وقواه أبو داود والنسائي وعن قبيصة وعن قبيصة بن مخارق الهلالي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن المسألة لا تحل إلا لأحد ثلاثة رجل تحمل حمالة فحلت له المسألة حتى يصيبها ثم يمسك ورجل أصابته جائحة اجتاحت ماله فحلت له المسألة حتى يصيب قواما من عيش ورجل أصابته فاقة حتى يقوم ثلاثة من ذوي الحجى من قومه لقد أصابت فلانا فاقة فحلت له المسألة حتى يصيب قواما من عيش فما سواهن من المسألة يا قبيصة صحت يأكله صاحبه صحتا رواه مسلم وأبو داود وابن خزيمة وابن حبان وعدفي أسيد wọn أنت dá سارة ohun tó jẹ azakẹ àtàwọn abitọ́lọ̀ wọn bá ní ká máa ná azakẹ àtúnṣe àdìsẹ́ alákọ̀ọ́kọ́ ó ní ṣe pẹ̀lú ẹni tọ́lọ̀ ń bòkun tó lówó ìjọ́tọ́ ẹni tó lówó kọjá ikú gbà nínú zakat ìjọ́tọ́ kó lówó kọjá nínú zakat eléyìí ni àdìsẹ́ alákọ̀ọ́kọ́ dálé lórí bẹ́ẹ̀ ni àdìsẹ́ ẹlẹ́ẹ̀kejì ń dá lórí ìjẹyàn lè tọrọ pípọn fún yàn ní sàrà àbí zakat ìgbà wo lèyàn sì lẹ́tọ̀ọ́ kéèyàn jẹ́ni tí ó lè tọrọ kún fún ní sàrà àbí zakat àdìfẹ́lẹ̀ kẹta náà yàtọ̀ sílẹ̀ yìí tani àti ta lọ́tọ́ sí ìpè kún béèrè pé kún fáwọn sàrà àbí zakat àkọ́kọ́ lábẹ́ òfin ọlọ́run bá wa ẹni tó lọ́wọ́ bá bá fún lówó tó náà lówó kọ̀tọ́kọ̀tọ́ ọ̀rọ̀ pé kún fún lówó ẹni tó lówó kọ̀tọ́kọ̀ béèrè pé kẹ́nìkan fún sára ṣùgbọ́n ibo lèyìn ó lówó dé tá a fi sọ pé kọ̀lẹ́tọ̀ sí kí ọ tọrọ owó lọ́dọ̀ ẹlòmíì àwọn àdìsí wa látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam tó fi hàn pé tíyẹn bá ti ní àwòkẹ́yẹ tíyẹn bá ti ní àwòkẹ́yẹ kò lẹ́tọ̀ọ́ sí kó tọrọ sàrà kò gbọ́dọ̀ tọrọ àwòkẹ́yẹ òun náà ni arba'una dirhaman tíyẹn bá ti ní forty dirham kò tọ́ tọrọ sàrà. bẹ́ẹ̀ náà ni tíyẹn bá ní dinar twenty divided by five ó four ẹni tó bá ní dinar mẹ́rin òun náà tọ́ kó tọrọ sàrà ìyẹn ni pé tíyẹn bá ti ní ìdá kan nínú márùn-ún òdiwọ̀n owó tí sẹ̀ríà bá ti ní zakat kọtọ kéèyàn tọrọ sára kọtọ kọ lọ bá ẹ̀pẹ́ ràn mí lọ́wọ́ ìdá kan nínú márùn zakat ẹni tó bá ti ní lọ tọrọ pé kẹ́nìkan fún un tó bá jẹ́ bẹ́ẹ̀ ta wá lọ lówó tí lẹ́tọ̀ọ́ gba zakat. olówó ni ẹni tó bá ti ní ìdáka nínú márùn owó tá a ní tá a fi yọ zakat nípa títọrọ tó bá ti ní ìdáka nínú márùn ọgbọ́dọ̀ tọrọ ṣùgbọ́n ta lẹni tó jẹ́ pé tí wọ́n bá fún un kí ọgbọ́dọ̀ gbà ẹ pé yàtọ̀ ń bẹ láàrin mọ́ tọrọ àti wọ́n fún mi ń tọrọ ìtàn fún ẹ tó tọrọ yẹn kì í ṣẹ̀bùn torí kò sí bá kí wọn lọ lówó gbogbo ilé ayé yìí tó máa fún ọ lẹ́bùn kò sí tó burú mbẹ̀ ṣùgbọ́n sàrà zakat ibo lèyìn ó lówó dé tí òfin gbọdọ̀ gba zakat tó fi jẹ́ pé tó máa fún tó bá tiẹ̀ gbá ajẹ́kọ̀ àti ìyọ zakat owó òdiwọ̀n tó ń gbà àti ìfúnyà gbígbà tó ná sí gbà kọ̀tọ́ sí i. ètò hàn nínú òfin ṣẹ̀ríya oníkẹ́ni tó bá ti ní tó yẹ tí wọ́n ní téèyàn bá ti ní yóò máa yọ zakat òun lẹni tí ọ̀tọ̀ sí kọ́ gba zakat mo rò pé wa yàtọ̀ láàrin ẹni tí ọ̀tọ̀ kí ọ̀tọ̀rọ̀ àti ẹni tí kọ̀tọ̀ kí ọgbà ẹni tí ọ̀tọ̀ kọ́ tọrọ ẹni tó bá ti ní one over five owó tá a ní tá a fi yọ zakat ẹni tó ṣe pé kọ̀tọ́ kọ́ gba zakat kódà kó ṣe pé kọ̀tọ́rọ̀ òun náà ni alghani tí irú rẹ̀ náà yẹ kó yọ zakat òun àgbọ̀dọ̀ ṣe kíni kò gbọ́dọ̀ gba zakat tọ́ ilé ìjọba. hadithi ọlọ́nàbẹ̀ muhammad sallallahu alayhi wa sallam abu sa'id al-khudri wala nabi sallallahu alayhi wa sallam oni la tahillu sadaqatu li ghani illa li khamsa kọtọ kí ọlọ́rọ̀ abọrọ olówó zakatu ọjẹtọ fún ọ zakatu ní jíjẹ ní gbígbà ọjẹtọ fún asitú sọ pé olówó tá à ń sọ yẹn lẹni tó bá ní kíni tóun náà ní nìsọọbù zakatu kọtọ fún ní jíjẹ o illa li khamsa àyàfi fẹ́nìkan náà àwọn olówó márùn yìí tó bá jọ̀kan nínú wa ajẹ́pẹ́ tí zakat bá bọ́ sí ọlọ́ọ̀ lè jẹ́ li amilin alayha fẹ́ni tó yẹ pé ó ń ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń kówó zakat jọ àwọn gan ló lọ́ọ́ gbà wá lọ́dọ̀ àwọn olówó àwọn ló lọ́ọ́ gbà wá fúnjọba òun gba owó iṣẹ́ tó ṣe kìí ṣe nítorí wípé ọba àjálá owó tó ní kò ní kọ dínà kọ́ gbẹ̀tọ́ rẹ̀ nítorí pé owó kíní gbà nísìn owó sẹ́rẹ̀ torí pé ọlọ́run bá sọ nínú àwọn ẹni tó lẹ́tọ̀ọ́ sí kan jẹ zakat ó ní wal-aamilina alayha àtàwọn ẹni tó ń ṣiṣẹ́ àti kó zakat jọ àwọn ẹni tó ń ṣiṣẹ́ àti kó zakat jọ wọ́n lẹ́tọ̀ọ́ àti ṣe kíni wọ́n lẹ́tọ̀ọ́ àti gbowó sẹ́wọ̀n kò bá jẹ́ pé ní gbogbo owó òlù kọ̀ọ̀kan wa ṣé bọ́n ń ṣiṣẹ́ ẹ̀tọ́ rẹ̀ lórí iṣẹ́ tó ṣe yọgbà tẹlẹ ìtumọ̀ sí pé nínú owó zakati náà wọ́n ti san owó rẹ̀ fún kò sí wàhálà mẹ́ nínú owó zakati wọ́n ti fún lówó sẹ́ kò sí wàhálà mẹ́ àwòrọ́jọlẹ́ ní ṣẹ̀rọ̀ hàn bí mẹ́lẹ̀ wọ́n ti fẹ́ nìkan ní zakati eléyìí ti gbà á nítorí pé aláìní ni òun á mú zakati tó gbà yẹn ó wá tà fẹ́ lómi màálù ni wọ́n yọ ní zakat wọ́n fi léèyàn kan lọ́wọ́ òun ti wàá gbà ní zakat òun wàá tàfẹ́ lomi ẹni tó wàá rà lọ́wọ́ rẹ̀ jó lówó eléyìí tó rà lọ́wọ́ rẹ̀ yẹn ẹ̀tọ́ nìkan jẹ́ torí pé kìí ṣe zakat ńlò ń gbà ìgbà náà ti fẹ́ ni tí wọ́n fún yẹn ó ti dẹ̀tọ́ fóun ẹni tó sì lówó tó bá wò ó lè tọ́wọ́ rẹ̀ fẹ́ ní bọ̀dì torí rẹ̀ ìwọ gbà ń zakat pàtó ta fún lówó tó ta fún kò zakati mà pàtó ta fún tó ta fún kò zakati mà torí rẹ̀ tó ń bá jẹ́ ọjẹ́ halalan tayyiba. aw gharimin olówó ni ṣùgbọ́n gbèsè gbèsè ń bẹ lórí kọjá sísọ. nínú ní òrí bó ṣe lè san so ó ti padà sí square ẹni tí ò lówó torí pé ẹni tí ń tí ọjà àwọn èèyàn tó bá ti pọ̀ ju tó ní lówó lọ tó bá ń pè lólówó ìnagijẹ lásán ni o hàn ní ìsẹ̀yìn ẹni ten million ten million tó níyẹn ó sì jẹ àwọn èèyàn ní nine point five million. ní gbèsè tó ló wá lélẹ́yìn àbí mẹ́gáàdì wọ́n bá wọn sọ́wọ́ ni kò kankan so nítorí ẹ̀ gbèsè ń bẹ lórí òun wọ́n lè fún nínú zakat tó náà bá jẹ́ ẹ̀tọ́ ni awogazin fi sabilillah olówó ni ń sì ń jagun ó ń ṣe jihad fi sabilillah ọlẹ́tọ̀ọ́sí kọ́gbà nínú zakat torí pé Ọlọ́run sọ pé wà fi sabilillah wa fi sabilillah bákan náà lórí àti jagun ọlọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ pípé ká ẹ náwó zakat síbẹ̀ kẹsì kí wọ́n fi sabilillah kẹfì wo zakat kọ́ mọ́ṣáláṣí o kẹsì wọ́n fi sabilillah kẹfì gbẹ́ kànga kẹsì wọ́n fi sabilillah kẹfì kọ́lé fọ́ọ̀mù òrukàn kẹsì wọ́n fi sabilillah kẹfì kẹfì jẹ́ pé ẹ̀fì lọ safara sórí gádà o rárá o àbí kẹfì safara sórí odò rárá fi sabilillah ìjọba ń sọ ọ́n bẹ̀yẹn jihad ẹ fi ra nǹkan ogun ẹ fi sanwó fáwọn jagunjagun kó lè ba àmójútó ogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí kò sí tó burú mẹ́. torí rẹ̀ olówó ni ó sì ń kópa nínú jihad fi sabilillah ó wá gbẹ̀tọ́ rẹ̀ kò sí wàhálà aw miskinin tusuddiqa bihi tusuddiqa alayhi minha àbáláyìní tó yẹ pé wọ́n fún nínú zakat ọgbà nínú zakat òun náà wàá mú tọ́gbà yẹn fa uhdiya minha li ghani. ọ wá bùn olówó lẹ́bùn nù ẹ̀ abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ miskin ló nítorí wàá gbà yẹn masha allah la quwwata illa billah kan ni nàtàwọn akpa ẹ̀ràn yẹn pọ̀ gbogbo ẹlọ́fà làjì lágbájá náà ní báyìí látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ bàbá lágbájá wọ́n lẹ bùn ni ìdán ẹ̀ṣin kò sí wàhálà ń bẹ̀ tọ́ eléyìí ló lè sọ. So, jíjẹ wo zakat di ẹ̀tọ́ fún àwọn tó bá lówó lọ́kàn nínú àwọn oríṣi ọ̀nà yìí alimami ahmed àti abu dawud àti ibn majah ló gbé àdìsí jáde alḥakim an-naysaburi ó sì sọ pé hadithun sahih wa u'illa bil irsal ṣùgbọ́n sọ pé àdìsí yẹn kì í sọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó fẹsẹ̀ rinlẹ̀ torí pé ẹni tó sọ pé anabi sọ pé kì í ṣe abu sa'id torí pé ẹni tó sọ pé anabi sọ pé kì í ṣe abu sa'id bóòlù àti ahmed abu sa'id wọ́n ní tẹ́ bá wo àdìsí ẹ̀sìn bí bọ́yá ètí imaamu ahmed gbà wá eléyìí tí abu dawuda gbà wá eléyìí tí ibnu maja gbà wá ẹ̀sìn bí gbogbo ẹ̀ ni wọ́n fi àbùkù yẹn kàn ní ṣùgbọ́n tó dájú ni pé eléyìí tí hakim gbà wá nìkan ni lọ́rọ̀ bá wí eléyìí tí abu abdullahi hakim nìkan gbà wá lọ́rọ̀ bá wí tí ẹnìkan ni wọ́n fẹ́ sẹ́yìn nílẹ̀ eléyìí tó pé sahih yẹn ni ẹ ṣe sahih eléyìí ni ètò dọ́gba tẹ́lẹ̀ báyìí wa ajẹ́ pé àdìsí ìfẹsẹ̀ rinlẹ̀ àdìsí ìfẹsẹ̀ rinlẹ̀ pọ̀tọ́ polówó tó bá lówó tó tó ní sọ́ọ̀bù kó gba zakat kó jẹ àyàfi tó bá jẹ́ pọ̀kan lọ́jọ́ ní àwọn tó ń ṣiṣẹ́ láti gba zakat jọ lọ́dọ̀ àwọn olówó àbí wọ́n ti fẹ́ni tí wọ́n fún òun lọ́wọ́ àtà fún yàn àbí gbèsè ń bẹ lọ́rùn èèyàn ni wọ́n fi fún yàn àbí èèyàn jẹ́ni tó ń jagun sójú ọ̀nà ọlọ́run ni wọ́n fún yàn nínú zakat àbí aláìní tọ́yẹ kí wọ́n ti ṣe wọ́n ti yọ zakati fún un ló tún á bùn olówó lẹ́bùn nínú rẹ̀ pàwọn náà kúkú máa bùn wá ń gbà mí. ilé ìjọba àdìsí ẹlẹ́kejì ọ́ láti ọ̀dọ̀ Ubaydillah ibn Adi ibn al-Khiyar radiyallahu anhu ọlẹ́ni méjì kan wọ́n fún un nírò àwọn ẹni méjì yẹn sàábẹ̀ ni wọ́n sàábẹ̀ ni wọ́n ẹ sì ti mọ̀ yín pé àìkò dá orúkọ sàábẹ̀ mà kò kó àlébù bá àdìyẹ kò kó àlébù bá àdé kí ló fà ẹjọ́ bá àmọ́kọ́ dáhùn àìkò dárúkọ sàhábí tó gbàdé sí wa kò kó àlébù bá àdé kí ló torí pé kulluhum ẹ sọ̀rọ̀ irọ́ lásán kí ni jẹ́ tiqat naam wọ́n yẹ sọ àwọn sàhábà tiqat kulluhum lọ́pẹ́ gbogbo àwọn sọ̀hábà ẹni tó dúró dọ́gba ni wọ́n ẹni tó dúró dọ́gba ni wọ́n torí rẹ̀ tá a bá mọ̀ wọn tá a mọ̀ kọ́ wọn tó bá sàti dá a lójú pé sọ abẹ́ ni òtítọ́ àwọn èèyàn méjì yìí wọ́n wá bá nàbí wọ́n sọ fóun wọ́n sọ fóun Ubaidillahi páwọn lọ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam yas'alanihi min as-sadaqa àwọn ń tọrọ lọ́dọ̀ rẹ̀ pé kó fáwọn nínú owó zakat owó zakat náà ti kó jọ eléyìí tí ń bẹ lọ́dọ̀ olórí owó tó bá wà lọ́dọ̀ olórí àwọn mùsùlùmí wọ́n máa ń pè ní owó tó wà ní baitu malil muslimin ẹ fáwọn náà ní pin tiwa nínú owó zakat gẹ́gẹ́ bí ẹ̀yin náà ni ẹ̀rọ àtìrí kí wọ́n kó kan wá tó wà jẹ́nẹ́rà àtẹnitẹ́bi ọ̀pá àtẹnitẹ́bi ń pa kálukọ́ wa yọ abọ́ ni àbẹ́ẹ̀kọ́ ni kẹ́rẹ́ sọ pé oríṣiríṣi ọ̀bẹ làárín jọ pé erin ọ̀tọ̀ọ̀tọ̀ ètè sàrà wọ́n rí i pé wọ́n ti kówó jọ wọ́n wá wá pé tọ̀ ẹnu nìfà wà kọ́ má jẹ́ pé dídákẹ́ tá a dákẹ́ nù ní díkárì tiwa gbà ń bẹ̀ hmm, ẹ bá wa náà mú nínú owó zakat yẹn. anabi sallallahu alayhi wa sallam qallaba fihim an-nadar anabi máa ń wò wọ́n tún wò wọ́n ó wò wọ́n tún wò wọ́n ó wò wọ́n tún wò wọ́n tọ́ fara'ahuma jaldayn anabi wa alikọ́ àwọn méjèèjì lágbára wọ́n yé sọ̀lẹ̀ ọ̀rùkọ́ ẹ̀fúra ń bẹ̀ hmm, ó rí i kí wọ́n lágbára wọn yé sọ̀lẹ̀ ó túmọ̀ sí pé ńgbà míì ìyẹn lè má lówó gbàtú tó lágbára láti ṣiṣẹ́ láàrin gbà àti owó sẹ́ẹ̀rẹ́ ni èwo lẹ́yìn fẹ́ ah, owó sẹ́ẹ̀rẹ́ ni because gbàgbàgbà yìí máa sọ yẹn di ni, dì ní òní níyì kọ́bọ̀ lọ́yẹ ní wọn gbé gbà ọ̀dà tún gbẹ lẹ́yìn ò ní níyì kọ́bọ̀ by the time tí wọ́n bá sì yọ sí wàá rí pé gbogbo olé ayé ò lè ra iyì fún ọmọ owó sẹ́ẹ̀rẹ́ ni wàá gbórí sókè gbà ni gbà ẹ̀ ṣe sà ó ní lè wòkè tó bá wòkè ọ kàn àbùkù wọn fẹẹ fún ọ lóhun tó ń wojú mi àbí mú wa so bọ́lọ̀ ń ṣe dọ́mi torí ẹ̀ inú ṣe jẹ́ pé ń si mí kì í torí pé ọba àwa ti ní náà ni kéèyàn ti wá sọra rẹ̀ dẹ́ni tó yẹ pé kí ni ó ti ń ṣe bára kọ̀ọ̀kan tí ìrabọ́ra ni ẹ̀lẹ́ mùsíbà sànàbì sọlá àṣẹlá ń wò wọ́n ó tún wò wọ́n tọ́ àwọn náà ti mọ̀ pé nǹkan ó ṣe sáwàlálá obìnrin kan náà wá wọ́n sọ fún ànàbì sọlá ó lóun òun fi fún ọ. òun fi rò fún ọ anabi sallallahu alaihi wasallam máa ń wò látòkè délẹ̀ o tó bá rẹ̀ jùlẹ̀ tó obìnrin yẹn ti mọ̀ pé nǹkan ṣe nítorí pé ẹ fẹ́ mi wọ́n wá wù ọ́ ọ̀rọ̀ wa jáde ah! obìnrin lẹ́wù irú èwo máa ṣe yìí sáhùn alẹ́ lẹ́yìn àmọ́ lọ́kùnrin level kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àdìsí àti wọn sọ fóbìnrin kan pé mo fẹ́ fi ọ ó lọ wọn máa ronú sí ó tó jọ méjì mẹ́ta ó tí rò tán ó lóun rò pé yóò ṣeé ṣe màá sẹ́lá kò pé kó tó má kọnu sẹ́lómi kò pé kó tó má kọnu sẹ́lómi àbẹ́ ẹ̀kọ́ ni àmọ́ lóbìnrin level à kóbìnrin kan wá bọ̀ káàkiri ẹ̀yìn ó sì wù mí pé kẹ́ ẹ fẹ́ olúwa rẹ̀ ó ta lọ́lúwa rẹ̀ òun náà ni ó kè kò burú mọ́gbọ́ ń máa rò yóò mọ yóò tún fẹ́ máa fóònù ẹ gbogbo wa pé ẹ dákun ẹ mọ̀ èèyàn o sódà <laughs> tó bá sọ pé ò ṣe kọ́mọ́jẹ́ pábùkù rẹ̀ òun nile rìn máa ń títì ìwọ kan òun kan nù ká tó wá pé rẹ ńlọ́wọ́ wa lọ́wọ́ ni ẹjọ́ mo fẹ́ kẹ́ ẹ fẹ́ mi wọn náà pé mi fẹ́ yín anabi asọlọlá aliyu aliyu sọlá ọwọ ọ̀rọ̀ ìjùlẹ ẹ ò kété wá ti wò yàn ọ̀rọ̀ tí ó jáde lẹ́yìn rẹ̀ kéèyàn ṣọ́ra ni àwọn ọkùnrin yìí rí pé anabi wọ àwọn ó wọ àwọn tuntun àwọn wò ọwọ àárín wọn pé alàgbà agbára ń bẹ ní iṣan bẹ lápá wọn fọkàn ẹ ẹ wà anabi sọlá aliyu sọlá ìmọ̀nà pọ̀ ó ní in shi'tuma a'taytukuma tó bá wù yín o mo lè fún yín o mo lè fún yín. wala hadda fiha li ghani bó tilẹ̀ jẹ́ pé zakat kò tọ́ sí ẹni tó bá lówó ẹni tó bá lówó kò ní ẹ̀tọ́ nínú ìpín zakat o káti wàá péyàn wàá lówó wala li qawiyyin muqtasib àbí alágbára tó lágbára láti wówó fúnra rẹ̀ mo rò pé ẹ fura ń bẹ̀ o ìyẹn ni pé mọ́síkánà ń bẹ fún ọ ò lówó lóòótọ́ ṣùgbọ́n àá wọ́n ti ṣe sàn yìí sọ̀tẹ́ mọ̀ pé àwọn náà nísìnyí wọ́n ti kó wọn sí ẹ̀rọnú sí o tẹ́ ẹ bá fẹ́ àfọyín o ṣùgbọ́n ẹ kíyèsí o bẹ́ẹ̀ yàn bá jó lówó ló mú yín wá béèrè zakati ọ̀tọ́ só kápẹ́ yàn wá lówó lẹ́fi wá béèrè ẹ bẹ́ẹ̀ yín sì lágbára bẹ́ẹ̀ náà lágbára tẹ́ lè fi ṣiṣẹ́ àwọn kan wà tó pé wọn níwọ̀n sí lágbára tán fi lè fi ṣiṣẹ́ kí ló dé tẹ́yìn ọgbà mọ́rú àwọn eléyìn lọ́wọ́ tẹ́ẹ̀ni filẹ̀ fún wọn káwọn ọgbà ẹ̀yìn sì lè ṣiṣẹ́ èwo ló dùn jù nínú owó mo bùn ọ àtowó sẹ́tòsí èyí tó dùn jù lẹ́nu èèyàn olówó sẹ́tìyàn bá sí torí ẹ̀ lànà bisalòláà àlùsọ́lá fi sọ nù hadith tí imaamu Bukhari gbé jáde pé má akala ahadun ta'aman خيرا له من أن يأكل من عمل يده فإن نبي الله داود عليه السلام يأكل كان يأكل من عمل يده kò sóúnjẹ tá a jẹ tó dùn bí èyí tó gùn wá pèsè fún wa lọ bí èyí tí iṣẹ́ ọwọ́ wa pèsè fún wa lọ òun ló dùn jù wàláhì òótọ́ ni wàláhì òótọ́ ni ṣé máa bùn yàn lówó nìsí tí fowó yẹn ra gbogbo nǹkan tí fi ra gbogbo nǹkan ntẹ́yìn náà gbọ́dọ̀ fura ni pé owó tí wọ́n bù tó fi ra gbogbo nǹkan tó fi ra gbogbo ó rí i tí ò wúlò fún ọ ní ìsìn kó tó wúlò fún ọ nù ayé ó lè pẹ́ fowó rà torí pé ọmọ ni ọmọ bó ṣe wá kà kó lé ọlọ́ni sá ọlọ́run á ràn ọlọ́run oògùn tó la wàhálà tó ṣeun yóò kọ́ ọlọ́gbọ́n débi pé owó yìí ò kè é ṣe owó a máa fi ṣe rádaràda o owó yìí èso owó téèyàn máa ń ná játijàti o àbẹ́ ẹ̀kọ́ ni tẹ́lifíkà bá fẹ́ máa bọ́ dámọ̀ràn kí máa gba àbọ̀ ọ̀fẹ́ gbádùn ni owó tó wáyé pé torí pé ò jìyà fún un torí ẹ̀ tó bá jẹ́ pọ́ńjẹ lọ bá fi ru owó ń rà ọgbádùn rẹ̀ yàtọ̀ yàtọ̀ sówó tán kàn kó fún yàn ìdínú ẹlòmíràn sọ pé àkókò mà bówó gidi lẹ́ ń fún wa <laughs> pé a máa rí nǹkan rí nǹkan tá à ń fi ṣe owó gidi ni ṣùgbọ́n nígbà tó ń pò òṣìṣẹ́ rẹ̀ bọ́lọ̀ ń ṣe dọ́mi yẹn tí a máa ń kówó fún yàn tí èèyàn òṣìṣẹ́ rẹ̀ èyí sábà máa ń tó fi ṣe máwòrán ó jìnnà kìí sowó oògùn kìí kan owó gidi ti ṣiṣẹ́ fún tó sàṣe èèyàn ni wọ́n máa kówó fún páàbù ọ tí wọ́n máa rí lò dáadáa torí pé owó òun ọbọ̀ sí ọlọ́wọ́ ò ní plan kankan fún tẹ́lẹ̀ náà àsìkò tó sì bọ́ sí so ọba bẹ̀rẹ̀ sí ní ẹran kan lọ máa jẹ lọ́sẹ̀ èkìrí ẹran kan lọ ń jẹ lọ́sẹ̀ lọ́ọ́ bá sí ní jẹ jẹkújẹ gbígbẹ́ ẹ bá kó ẹran sínú fún mi kan wọ́n máa di pé láàrin ayàgbẹ́ à ń lọ síbítù ayàgbẹ́ and ń lọ síbítù one million bá tán. tó bá yẹ pé sẹ́lẹ̀ yẹn bá ṣe tó bá fi rí one million sẹ́mi pé tí ó fi ṣe ọ̀pọ̀ gan. wàláhì tàlá torí pé ìrònú bí mo ṣe rí ìyá tí mo jẹ kó tó tẹ̀ mí lọ́wọ́ gbogbo àwọn wàhálà yìí ìní máa gáìdì èèyàn torí ẹja kéè sára ẹja kéè sára gidigidi Islam ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wa là á máa gbọ́ tá ì lò tọ́lọ́n bá fún yẹn lágbára tí yẹn bá fi lè rówó tí ó fi lè ṣiṣẹ́ owó kó ṣiṣẹ́ owó nǹkan rí ó pé ju kún fún lówó lọ ó pé ju kún fún lówó lọ ẹni tó ń lọ síbi iṣẹ́ bó ojú ojú ni tó sì jẹ́ pé sí òjò rẹ̀ owó tí ń rí gbàmbẹ̀ is only one thousand naira tí ó bá jẹ́ onímùkúmu tí ó sì jẹ́ oníranù oníṣekúṣe nítorí lè fowó òyìn ṣe àlùbáríkà tí ó wọ ọbẹ̀ yọ pọ̀ gan. ó ti kà kún pé àfijọ́ tó wọ́n bá rí iṣẹ́ tó wọ́n bá rí ibi iṣẹ́ lọ́lọ́run ní rí one thousand ní sì fara ṣe ń ṣe gbogbo ẹ̀ ẹ̀yin kan pè ń jọ kàn lọ́wọ́ ní iṣẹ́ wo ló ń ṣe gan-an rí <laughs> iṣẹ́ bírísókè ní lébùrà wọn bá wọn rú pọnpọn wọn bá wọn ṣe kìnìún èlò àwọn àwọn fọ pé one thousand jókòó mẹ́rin wọ́n bá sì jókòó mọ́ ń bọ̀ ẹ kàn gbé envelope fún ni twenty thousand ah owó sí ogúnjọ́ bàbá tí mo lè mọ àjókòó bíi lójoojúmọ́ ní ọba àdìpọ̀ bẹ̀rẹ̀ sí fojú di sẹ́tíǹsì o bẹ́ẹ̀ sọ pé èèyàn kan jí alásán ẹ̀ pé kọ́ lọ́ọ́ mọ́ ṣe tèèyàn níyà wọ́n kún orúkọ ńpẹ́ títí títí gbogbo orí pa ìsìn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá rántí kó rí pa. kò wá ní fẹ́ lọ síbi títí ń rówó halalan tayyiba yẹn mọ́ látàrí wọ́n bùn lówó yóò wá ṣìṣe látàrí wọ́n bùn lówó yóò wá dẹni tí mẹ́lẹ́ kọ́lé sí lára kò ní fẹsẹ̀ ṣe mọ́ irú rẹ̀ ń ṣe àwọn èèyàn nù gbèsè ayé wọn torí ẹ̀ ló ṣe jẹ́ pé iṣẹ́ tá à ń ṣe téèyàn ń rí tọrọ kọ́bọ̀ ń bẹ orí tó wà ń bẹ ó pọ̀ púpọ̀ ọ̀pọ̀ púpọ̀ yàtọ̀ sí ẹ kìí ṣiṣẹ́ wọn máa bùn lówó ni ẹni tí ń bùnyàn tó bá kú ńkọ́ bọ́ọ̀lù yẹn ṣe tó pẹ̀lú àwọn ọmọ rẹ̀ pé ẹ pín mi náà máa dúkìá ìfẹ́ bá pín o náà pé bàbá yín irú rẹ̀ lọ́dọ̀ pọ̀lọpọ̀ wàhálà lẹ́nu ìgbésí ayé àwọn èèyàn lónìí torí ẹ̀ ló ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń gbà mí ẹni family level lẹ́ fi ń tu ọ̀rọ̀ ti yín ẹ̀gbọ́n mu mọ́lẹ̀ ọmọ fi gbogbo ọjọ́ ayé tiẹ̀ sáàbù ẹ̀gbọ́n alhamdulilah òun ò ní ti wówó oúnjẹ tiẹ̀ fúnra rẹ̀ tí wàá kí mọ́tò lẹ́gbọ́n ní àbúrò ọmọ wà ká gbogbo sẹ́tì ẹ̀gbọ́n bá fẹ́ jẹ́ ìjábùrú ọkàn rí pé ń ṣẹlẹ̀ sónú gbèsè ayé ni pé bí ọ̀pá ń ebi òsì pàyàwó kọ̀pọ̀ mọ́ ń bọ̀ pé owó kan tèmi ní tí mò ń gbà lórí bí mo ṣe ń wọ ẹ̀gbọ́n mi ká kò ní rọ́nà tọ́ka láàrin èmi àti wọ́ ntí láàrin ṣe dùn mí kí ló ṣe ó ní máa sanwó oṣù fóun alájọbí ọ̀dà ókè sálájọbí náà tún ní dáa ní Yorùbá lẹ́bù yín pé wọ́n ń yàn án jẹ. gẹ́gẹ́ bí gbàgbọ́ àwọn mushrikuna tala alájọbí náà ti ń da wọ́n yàn án jẹ òmùmí sí i njẹ́ tó wọn á béèrè pé kó wọn máa gbowó kan lórí iṣẹ́ tó ń ṣe yìí ó wá di wàhálà ok tírò ẹ̀gbọ́n yẹn bá kọ́kọ́ jẹ tó bá lọ ṣẹlẹ̀ kó ń lọ kọ́kọ́ kú síbẹ̀ náà máa tó lè àbúrò nínú tó lè ṣe ti òní pé táwọn ọmọ bá ń sọ ẹ dúkìá bàbá wa à ń tẹ ń ronú bá ṣe pin ẹni tó bá bí ìyá rẹ̀ dànù yín kọ́ wa pín dúkìá kan ṣé lásán mò ń ṣiṣẹ́ fún bàbá yín kó tó kú ni ó ń ṣiṣẹ́ kalẹ̀ ẹ̀dẹ̀mí náà nì pé bóńbà ti parí ọlá tóńtóń kú kó náà máa jẹ́ dọ́jọ́ kú ni <laughs> àìmọ irú rẹ̀ tó ń ṣẹlẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ mẹ́jẹ̀ ká tura wa sípò fún mi ẹsìn mẹ́jẹ ká tora wa sípò àkókò mà tó máa ń tà ń ṣe kéèyàn tètè máa sátọ̀sì rẹ̀ ipò owó mọ̀ wá ń bì àfi ọ́ ṣiṣẹ́ ẹ̀dákùn ẹ̀ lòun iye báyìí ni ọlọ́run fa àlùbáríkà sí ó ní tùmọ̀ ju wípé bí ọlọ́run bá mu wá ni bí ọba sì mu wá kájọ ṣe sùúrù torí rẹ̀ wọ́n ní zakati kọ̀tọ́ sólówó gẹ́gẹ́ bí ó ṣe tán sẹ́ni tí kò ní ṣùgbọ́n tó ní agbára tó fi lè ṣe kí ni tó náà fi lè wówó tiẹ̀ islam dáa púpọ̀ ó kórìíra káwùjọ kó wà kí àwọn ẹni tí ń gbénu rẹ̀ ọjọ́ pẹ̀mí wọn ti kú kí ni tó fẹ́ mú lówó náà tó máa tẹ́wọ́ gba kínní lọ́dọ̀ àwọn ẹni tí ìbá ti pẹ̀mí rẹ̀ bá ti kú kí ló tún fẹ́ mú ẹni tó jẹ́ ipò lágbára máa tẹ́wọ́ pé èmi náà fẹ́ gba tèmi náà tí ìbá sí pẹ̀mí bá ti kú. ìdínú láwọn àwùjọ kan nílé ayé yìí wọ́n á gbà fáwọn èèyàn pé kí wọ́n wọ kọ́ńtírì àwọn bọ̀dú wọ̀ tó wọ kọ́ńtírì báyìí wọ́n wọ́ nítorí pọ́pọ́sì báyìí pọ́pọ́sì yẹn lápèjú onípọ̀ wa wá mọ̀ however àwọn ọ̀gbà kò ṣiṣẹ́ ìdá wọ́n á sanwó fún ẹ àbí wọn ò ní sanwó fún ẹ ah system yẹn le o ó le gan o torí kíni àwọn ọmọ fún ọ lówó oúnjẹ ẹ dákun ṣé ń tọ́mọ èèyàn ń fẹ́ nù ṣé àwọn ọmọ fún ọ lówó oúnjẹ àmọ́ ọ̀gbọ́dọ̀ ṣiṣẹ́ àwọn ọ̀gbọ́dọ̀ ṣiṣẹ́ kódà ó túmọ̀ sí pọ́wọ́ òwúlò ọwọ́ èèyàn ní wúlò tọ́wọ́ bá sì ti wúlò ẹ̀dín mú ọpọlọ máa ń kú ni by the time tẹ́ ẹ̀ máa ń rọ́wọ́ yín fi ṣe nǹkan rí tẹ́ ẹ̀ fi ṣe nǹkan rí ọpọlọ yóò máa jí pépé ẹ máa ronú nǹkan dáadáa ẹ tún máa ronú pé kí ni mo tún lè ṣe kí ni mo tún lè ṣe torí ẹ kò sí nínú system tó dáa pé ò ní ṣiṣẹ́ ó ṣe ní ṣiṣẹ́ wàá pàdé lọ ọkùnrin ni ọ kí ló ní ṣiṣẹ́ fún ṣé máa tírìnì rẹ lórí máa gba sàrà máa gba sàrà ìwọ ò ní mà ti fún yàn sàrà ṣé máa tírìnì rẹ lórí àmà oúnjẹ sọwọ́ sí ọ ọmọ jẹ ọmọ jẹ ìwọ ò ní mà ti pèsè oúnjẹ fọmọ àbíyàwó lọ́jọ́ iwájú. rèdínù tó fi jẹ́ kí dáadáa làwọn bàbá rẹ̀ ṣe fún ẹ bàdí táwọn náà ti rí pé o ti bàlágà tó wá tẹ́ ọ pé dáàdì mo fẹ́ kí wọ́n ní kí n gbowó oúnjẹ owó oúnjẹ wo láti tòní lọ ìwọ ni tí wọ́n bá ní kọ́ máa fún mi ó yẹ ẹ̀rẹ́rìn láti fi fifteen years ago ni òtítọ́ kẹlòmí ọgbà kọ́bọ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ mọ́ tẹ́ẹ̀jẹ́ wọn gbádùn jọjúmọ́ dáàdì hello mo búrókù ni ọlọ́run ní í sọ ọ́ nígò tí ń búrókù so bàbá yẹn dáadáa ló ṣe sí ọ torí pé níjọ́ tí wọ́n bá máa ń fani rẹ̀ wàláyé ọmọ ọmọ ṣàdúrà fún bàbá yẹn káàtì má lọ jalè o torí kan àwọn ìgbédáàdì rẹ ti pọ́ọ̀tì lápá pọ́ọ̀tì ọkọ̀ ọlẹ́kọ̀ọ́ ni bẹ́ẹ̀ náà ni bàbá rẹ nílé masha allah la quwwata wọ́n lágbára láti sọ pé kó lọ sí fúláàtì kan kó máa gbé àbí òye pàápàá jùlọ ń gbọ́ wọ́n rárá yàrá yàrá kan náà lọ́mọ <laughs> ọwọ́ ayarí àdáde èmi ti di family man bàbá di family man ọlọ́gbalé so oore ni wọ́n ti ọ̀ oore ni wọ́n ti ọ̀ tó kọ́ fẹ́ nasẹ̀ ẹsẹ̀ rẹ̀ ń gbógiri ó bẹ̀rẹ̀ sí ni ronú pé ilé yọ ọ̀yẹ́ mi bẹ́ẹ̀ ni ó ti ti struggle gbọ́jẹ́pọ̀ ọlọ́gbalé ni ọlọ́gbalé ọ̀hán sì lọ́gbalé ọ̀làjẹsẹ̀ kù wọ́n á jẹ́ kó kọ́lé náà ní oríire ó pè dáadáa ni bàbá rẹ̀ ṣe sí ọ àmọ́ kó á jẹ́ pé ilé bàbá rẹ̀ náà ló gbé kú ọ̀gbọ́nù òtíjẹ́ bàbá ó kú tó fi sin bàbá ṣébí bàbá tiẹ̀ ṣe sinu tó ń fi kọ́lé òun gbélé grandpa ló ń fi kọ́lé tẹ́lẹ̀ ìtumọ̀ sí wípé àwọn bàbá tí ọlọ́run ràn lọ́ọ́ tán ra àwọn ọmọ train wọn ò ní bọ́ ọmọ jẹ́ débi ikú ọmọ yọọ máa mú mú títí tí èwe wú lórí wọn ò ní bàmọ́ jẹ́ bẹ́ẹ̀. tẹ̀dínú tó fi jẹ́ pé ẹni tó lágbára tó fi lè rówó àní fún zakato torí àfẹ́ bá àwùjọ wa jẹ́ àwùjọ Islam àfẹ́ bàjẹ́ gbogbo ẹni tó lè ṣiṣẹ́ kọ́ lọ wá sẹ́mọ̀nà but ìgbà tí wọ́n sọ pé ẹni tó bá lágbára tó náà fi lè wówó àní fún zakat ó túmọ̀ sí pé láwùjọ Islam àti ní gbogbo bí tẹ́nìkan bá ti ń ṣèjọba inú tó jẹ́ ọ̀ràn yàn lé lórí ni pé kó create job opportunities. gbàtẹ́ bá ti sí àwọn ọ̀nà oríṣiríṣiríṣi táwọn èèyàn fi lè máa ríṣẹ́ sẹ́mi ká ti bẹ́ni tí ò fẹ́ ṣiṣẹ́ wí ọ̀rọ̀ ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọ kúnlẹ̀ wọ́n kàwé kèsì kó wọn kàwé wọ́n kọ́ sí ọwọ́ kèsì kó wọn kọ́ sí ọwọ́ agbárí wọn ó ń ṣiṣẹ́ bó ti ṣe tọ́ ọpọlọ wọn jí pépé ṣùgbọ́n ìjọba wọn ò wáṣẹ́ fún wọn torí ara ṣe ìjọba náà nù torí káwọn èèyàn bú ọmọ bá pọ̀ láwùjọ ẹ pèsè iṣẹ́ fún wọn ni àfi kí wọ́n máa tanra wọn jẹ olórí orílẹ̀-èdè yóò fi kìnnìkan lọ́lẹ̀ lónìí o ìpèsè iṣẹ́ ní fáwọn ọ̀dọ́ kódà one thousand ọ̀dọ́ ni ó ní opportunity yẹn kẹ́bí nǹkan tá à ń ṣe kan lónìí kí ni one thousand jámọ́ nàìjíríà yìí ìbéèrè lèmi ń ṣe kí ni one thousand jámọ́ ibi tí ẹgbẹ̀rún gbèje wọn ni wọ́n fẹ́ gba àwọn èèyàn sí migration fa ẹ lọ́ọ́ máa dúró lẹ́nu bóde nífa. síbẹ̀ náà máa ń tọ́sẹ̀lẹ̀ wọ́n á tún á fi pàdé sí stadiums nítorí káwọn náà ti mọ̀ pé àwọn tí ó wà wọ́n kọjá sísọ. So èèyàn tẹ́ fẹ́ gbà bóyá ló tó five thousand stadium mi sì ń gbà yẹn sixty thousand oníwèé ìròyìn sì ń sọ pé nínú stadium ìlàsàn ẹni tó wà ń bẹ̀ dé over seventy five thousand àwọn tó sì pọ̀ jù bẹ́ẹ̀ lọ ń bẹ lóde áà ní nàìjà lábùjá gan tún nù tí wọ́n rò pé gbogbo ẹni tó bá ti débẹ̀ ẹ̀ ẹ̀yin ò ní wàhálà báwọn pé ń jẹ ìyá níbi tó ti kí i wọ́n tún wá sọ pé gbogbo ẹni tó bá wá wáṣẹ́ ìka lè dá wọn mọ́ ọ torí kọ́ má jẹ́ kó omi gbóná olùkọ́ ọmọ tútù o wọ́n wẹ́ òpélébé pélébé níbi ẹlẹ́wọ̀n kò bá àjọkùnrin kò bá àjọbìnrin ṣòkòtò kúkúrú àti ẹ̀wù funfun tí wọ́n máa fi tí wọ́n máa wọ àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ síngílẹ̀tì ni wọ́n wọ̀ bí ìgbà tí wọ́n fẹ́ lọ sáré wọ́n tẹ̀ láwọn kan sáré níbi ṣé orílẹ̀-èdè tí àwọn ẹgbẹ̀rún pèjè yẹn ti ń wá rúṣẹ́ tí ò rọrùn iná rẹ̀ dá kan olórí orílẹ̀-èdè fi kíní kan lọ́lẹ̀ èèyàn ẹgbẹ̀rún ni ó ti jà ẹ̀rí nǹkan ẹ̀rí kan pọ̀ gan wọ́n pọ̀ bàjẹ́ ni irọ́ lásán torí de eléyìí ẹni tó lágbára wọn ní fún zakat ṣùgbọ́n ojúṣe ẹni tó bá ń ṣe ìjọba ni kó pèsè iṣẹ́ fáwọn èèyàn owó tẹ́nìkan jí kó láwọn orílẹ̀-èdè Áfíríkà yìí ó tó láti dá àwọn iléeṣẹ́ lẹ̀ tó fi jẹ́ pé àwọn ọmọ tó bá gíráduwétì ní yunifásitì kan lọ́dún kan wọ́n á dá iléeṣẹ́ lẹ̀ tí gbogbo wọn wọ ọbẹ̀ tí wọ́n sì máa gbowó oṣù fún bíi ogún ọdún tó wò wọ́n sì ní tán èèyàn kan ló sì jí kó ṣùgbọ́n ọ̀lẹ́sọ̀rọ̀ gbèjà náà láfíríkà gbogbo àwọn tó jíwó kó tẹ ẹ mọ̀ ló lè yìí tó bá tún wà àdúgbò tó bẹ́ẹ̀ náà <laughs> bàbá bàbá ẹ jẹ pẹ́ o yẹnni pé ẹ jalè pẹ́ o ẹ bá tiwa jẹ pẹ́ o níjọ wọn wà dalè ṣẹlẹ̀ níjọ wọn dalè ṣẹlẹ̀ wọn ní kọjá pé káwọn tún lù sí kọjá pé káwọn dalè ṣẹlẹ̀ bí káwọn rówó kó sáwọn èèyàn lápò ẹ wò nǹkan bẹ́ẹ̀ fa lórílẹ̀‐èdè ṣe ń dàrú ni ọlọ́lọ́mọ iye owó tẹ́lómi kó pamọ́ nísìnyí torí campaign torí campaign tó bá ti wà ní àwọn yẹn báwọn kan máa sọ owó yẹn ní inbox shared money shared money ẹ máa wo bẹ́ẹ̀ sọ àdìdìrín ní kéètì orí àwọn yẹn tẹ máa sọ owó ẹ wò bẹ́ẹ̀ ni wọ́n ṣe sùúrù bọ́ ọ́ pé kí ni kò tí ì mú ju mi lọ́wọ́ tó bọ́ wọ́n pèsè àwọn òpònú dànso lórí ilé lórí ẹ wá ní ká ṣiṣẹ́ fún mo rò pé yé tọ́ sọ́tọ̀ rẹ nìkan mú tí wọ́n ń wọ́nà láti wá fọ́ lọ mú ó ń re gbè kí ni ń sọ àbí ẹ̀kọ́ ẹ̀ ti sùúrù bó bí ìgbà táwọn kòkòrò ìrà sùúrù ṣúgà a'udhu billah tẹ́ńtorí di eléyìí wọ́n láwọn sàdédé máa yàn yín jẹ o tòun náà táwọn ń lé lórí màálù ni wọn. ṣùgbọ́n ìrántí màdìsí yẹn abẹ́ ìrántí ẹni tí ń parọ́ mọ́ anabi sallallahu alaihi wasallam náà wọ́n sì ń parọ́ mọ́ anabi torí tọ́lọ́ ó ní àwọn ẹni ń parọ́ mọ́ anabi wọn àjù wọn màálù ni wọn. màálù báwo èèyàn làwọn ọba tún fabricate kan. bára bí sọ pé gbogbo ẹni tá hàn rẹ̀ bá kan mú rẹ̀ yọ wà lìjànà kálukú bá tún yọ àwọn pé ẹja tíra rẹ̀ pé ṣé n sọ fún yín pé màálù ni wọn. ìdí inú tó fi jẹ́ pé àwọn ọmọ àwọn oké àwọn tá a làwọn ń ṣèjọba náà lé lórí àbí òye yín táwọn ẹgbẹ́ wa sọ one thousand one hundred thousand sí sílẹ̀ láàrin wọn nísìn ọlọ́lọ́mọ yẹn yẹn òkú wọn gbókù mi dìde mbẹ gbàtà wọn bá sùrù owó ń pé kíni wọn ló mú máa lọ á lu ọ̀pá ni tẹ́lẹ̀ tó rí pé ẹnìkan lọ gan ẹ wò bó ṣe máa lé wàláì áfíríkà yìí experience ọ̀hún abẹ ọ̀bàd ọ̀bàd mm, wàláì tẹ́nìkan bá hàn mọ́ndò fifty fifty naira lásán táwọn rò pé one one thousand tí wọ́n táwọn kan bá sẹ́bùrú rẹ mẹ́ táwọn kan sẹ́bùrú rẹ mẹ́ ó kú bí tọ́wọ̀ sẹ́yìn ó dàbí iṣẹ́ tó yẹ ká ẹ pèsè kì í ṣe sẹ́yìn kò síṣẹ́ ńlọ mú ni máa kí kọ̀ǹdọ́tọ̀ pé ẹkú sí àná ìgbà síṣẹ́ bá wà láyé síṣẹ́ kọ̀ǹdọ́ àmọ́ síṣẹ́ ni ìyẹn ti máa ma sọ́ra rẹ̀ tó máa ta paraku ó ti sọ́ra rẹ̀ rẹ̀ tó ẹ bá sọ́ra à ah, ẹ́ ó lè sọ pé wọ́n ọkùnrin à ah, ẹ ṣe ń kó so ọkùnrin ó ṣe ṣe ń kó <laughs> so wọ́n pa ìgò lára rẹ̀ tó ṣe ń kó so sínú rẹ̀ o kò sí sẹ́ni wọ́n fi ń kí kọ̀ǹdọ́tọ̀ pé ẹkú sí àná torí di eléyìí ọ̀dọ̀ wọ àwọn ìjọba pàápàá jùlọ àwọn ọ̀dọ́ gbogbo orílẹ̀-èdè tí o bá ti dààmú fọ́dọ̀ rẹ̀ wọ́n ní ìlọsíwájú torí pé àwọn náà lágbára sí wà lára wọn ní àwọn bàbá bàbá kan náà ti di pé bọ́yọ̀ ní bọ́yọ̀ la làwọn fi lé ayé lẹ̀ kí sàwọn là ń sọ nínú nàìjíríà ti wà yìí ní ọ̀dọ́ ló pọ̀ jù ọ̀dọ́ ló pọ̀ jù ẹ wo adúrú ẹ adúrú millions àwọn ọmọ tó ń struggle láti wọ university ẹ dákun ẹ wo adúrú ẹni tí wọ́n ń jákulẹ̀ ṣé orí gbogbo wọn ò pé ni kò sáàyè ni ókè ọwọ́ àwọn ẹni tó rí wọ̀ tó jáde níbo wọ́n ti rí sẹ́ rẹ́ẹ̀ ló ti jẹ́ pé àwọn nǹkan tó ti yẹ kéèyàn ti máa rò náà nù láti sìn not until tí gbogbo ẹ bá di reality ní àwọn àǹdí pé ń gbé páálí ká ike ẹ̀dá kun ṣàìbá àmọ́ o ṣẹṣẹ wa àìbá àmọ́ o àwọn náà ti sọ pé kò sí o kò sí o kọ́mọ́ bàbá yẹn lójijì àwọn ọmọ tí ń jáde òun kí ló kàn jọba pẹ̀lú wọn ṣé wọ́n ń ronú tiwọn mọ́ tiwọn wọ́n yẹn rò wọ́n yẹn rò ó yẹ kẹ́ ẹ fáwọn ọ̀dọ́ inú ò jẹ́ kí àwọn ẹni tí wọ́n máa ṣe bára kún tún sẹ́kù mọ́ láwùjọ wa nínú òní jẹ́ kí àwọn ẹni tí wọ́n fẹ́ máa mú nǹkan ní nǹkan kún tiẹ̀ ráàyè gbé láwùjọ wa torí pé gbogbo èèyàn tó bá ń ṣiṣẹ́ tiẹ̀ tó ń rí halal tiẹ̀ ìwọ náà ti mọ̀ pé lóore ó wúlò ju èyí tó yẹ kó lọ jí mú ju èyí tí wọ́n máa fọ́n sára rẹ̀ lọ kọ́ làwọn bá kọ́ dákun kó tó wa. hadith tó tẹ̀lé lé yọjú hadith Qabisa ibnu mukhariqin al-hilali radiyallahu anhu wọ́n lánàá bá muhammad sallallahu alayhi wa sallam ó ti ẹ̀ fi òfin kan lélẹ̀ ń bí o ẹ̀rí kẹta alákọ̀ọ́kọ́ ó ń sọ fún wa nípa ẹni tí ọ̀tọ́kọ́ gba azakat ẹlẹ́ẹ̀kejì ẹ̀kọ́ sì ni lórí pé èèyàn lè má mọ̀ pé kọ̀tọ́ sóun tí ó fi lọ́ọ́ máa gbégbá abára ẹni tó mọ̀ pé ọ̀tọ́ sí kó ṣe kí ni kọta lólobó pé à irú rẹ náà á bà á àdìsí ẹlẹ́kẹta yìí wá ń tẹ wá ń sọ fún wa pé tá a lẹni náà tó tiẹ̀ tọ́ sí pé kọ́ tọrọ tá a lọ tọ́ sí pé kọ́ tọrọ anábì ni innal mas'alata la tahillu illa li ahadi thalatha ìmọ̀ tọrọ pé ẹ fún mi ẹ ràn mí lọ́wọ́ kó gbégbá bára o ẹ máa rántí ọ̀rọ̀ yín gbogbo gbà o kì kó gbégbá bára sọ̀rọ̀ kí ẹ bọ̀ sàlámù alaykum alaykum sàlámù. àmọ́ rí yín wọ́n ní wá kí yín ni wọ́n àná máa lọ pé ẹja bá poti ẹ bá ẹ kì í sọ̀rọ̀ wa ẹ dákun mọ́ fẹ́ kẹ́ ẹ̀ràn mi lọ́ọ̀ni ìmọ̀ tọrọ ọ̀ràn lọ́wọ́ yìí anabi sallallahu alaihi wasallam ó ní kò nínú àwọn èèyàn mẹ́ta ẹnìkan nínú àwọn èèyàn oríṣi mẹ́ta ẹnìkan jẹ gbèsè ẹni tó wá jẹ lówó wá bá wọn máa ń sin lówó gbogbo gbà wọn máa ń sin lówó gbogbo gbà wọn máa ń kan lábùkù torí pé wàlẹ̀ sahibil haqqi maqal bẹ́ẹ̀ lófin ṣẹ̀rí àsọ gbogbo ẹni tó bá lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ ẹnìkan ẹnu rẹ̀ ọgbọ̀rọ̀ níṣẹ́ ọjà ẹnìkan lówó ọwọ́ adé ìwà ń fẹnu wa rọ́ọ̀fù lé ọ lórí ọ̀rọ̀ ọdún lẹ́nu yóò lè àfi kẹ́ máa bẹ̀bẹ̀ pé ẹ ṣeun ẹ dákun ẹ sáàmọ ẹ bá ń bẹ wọn. so àbùkù tí wọ́n fi ń kan gbogbo gba yẹn ọ wá ń tẹ̀ nìkan la òun á sọ pé èlò gan ni wọ́n jẹ yín wọ́n ní one hundred thousand ni ọ̀dà ẹ má tún wá bí wọ́n mọ́ o èmi ní ká ẹ máa bí màá san subhanallah ṣe èèyàn máa ń ṣe wọ́n ń pè ní hamala hamala èmi sábàyà gbàgbà rẹ̀ má bá san ìwọ náà tó wí bẹ́ẹ̀ kése pé olówó ọ̀wọ́ pé ara rẹ̀ kọ̀wọ̀ sí ni wọ́n tún wá ń sìn wọn náà ọ̀rọ̀ bá dàbí ìtàkọ́kọ́ <laughs> tọ́ ìwọ tó sábàyà gbàgbà pọ̀ bá wọn sàn ìsìláàmù ni kò burú kọ́ ọ lọ tọrọ pé kí wọ́n ràn ọ lọ kún bùn ọ lówó kó fi lè bá a rí san kò burú fún wọ kọ́ ọ lọ tọrọ pé kí wọ́n ràn ọ lọ́wọ́ kí esi kó yàwó o ẹ ràn mí lọ́wọ́ ẹ ràn mí lọ́wọ́ bùn mí lówó nù kó fi lè bá àrò ní kò burú kò burú kó ọmọ tọrọ kó ọmọ tọrọ ọlọ́kùnrin kí ẹ sọ kó gbé bàbá rà ọ ọlọ́tọrọ ọlọ́dẹ̀lẹ̀ ó tọrọ ó tọrọ títí tó fi rí owó tó gbàgbà rẹ̀ sàn tó ọ a àzọ pé makurudi náà lọ́fẹ́ lọ jọjúmọ́ makurudi ni na ẹ̀ràn mi lọ́wọ́ makurudi ni ó wọ́n pe makurudi èlò wọn ń wọkọ̀ dé makọ́dì bọ́ba wọn tà ríru ẹ̀rí five thousand ibi kan sì pa seven thousand ó tún dé mọ́ṣáláṣí mi makọ́dì yìí náà ni ó ah ah bàbá nígbà tí èsì ya ò fowó lọ bẹ́ẹ̀ náà ni irú eléyìí náà ni pé wọ́n bá yàn eighty thousand wọ́n sì ti dáwó fún ọ wọ́n bọ́ wọn lówó títí títí owó ju etí lọ ọ̀wá ni ah, òwò ìpè pọ̀ ẹ wo láàrin ọjọ́ mẹ́ta mo sì ti pa owó yìí níyàwó bá ní àbẹ́kùkù ah, máa <laughs> so tó bá ti lé ní iye owó tó ń wá ó ti di kí ni haram tó bá ti lé kílíkì nọ́mbà ó sì dádúró so anabi sallallahu alaihi wasallam ni ọtọ títí tó fi rówó yẹn thumma yumsik lẹ́yìn ìgbà tówó yẹn bá ti pé kó dẹ́kun ẹ̀ lẹ́yìn tówó yẹn bá ti pé kó dẹ́kun ẹ̀ ẹlẹ́ẹ̀kejì rajulun asabathu ja'iha eléyìí agbẹ́ni ó gbìn kó èrè oko ti jáde bẹ́ẹ̀ lọ́lọ́n dẹ àdánwò sí èrè oko rẹ̀ báyìí làwọn èkúté yìí yọ gbogbo ń ń gbìn ni wọ́n bàjẹ́ báyìí làwọn òkété yìí jáde gbogbo ntọ́lọ́ngbìn ni wọ́n bàjẹ́ báyìí làwọn ẹyẹ alágogo pípán pípán pípán náà jáde gbogbo àgbàdo rẹ̀ wọ́n rí pàwọn bàjẹ́ bẹ́ẹ̀ ni àwọn aya yìí àwọn ọ̀bọ yìí náà jáde wọ́n rí pé gbogbo ntọ́gbìn ni wọ́n bàjẹ́ ara àdánwò tó máa ń sàwọn àgbẹ̀ nìyẹn bẹ́ẹ̀ ni àwọn tata yìí jáde wọn ò fi nǹkan kan lẹ́nu tó gbìn àfikún ọ̀bàjẹ́ ilé ìnáwó pè ní jẹ́ ìhà. E àdánwò àmúwá látọ̀dọ̀ ọlọ́run báyìí ìnìná yìí jáde ó sì rí pò ń jó gbogbo oko gẹ́gẹ́ bí àwọn ọmọ ọlọ́dẹ orí wọn kó àwọn fẹ́ dẹdẹ ẹ mọ́ àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o pé àsìkò ẹ̀rùn ti ń bọ̀ àwọn fẹ́ dẹdẹ ẹ mọ́ wọn kàn sọná sígbó ni wọn ò ní mọ̀ pé nìkan ó ní gé ọ̀pẹ ẹnìkan ó gbìn ẹnìkan ogun iṣu ẹnìkan àwọn kan dáná sí gbogbo ẹ ẹ máa wo bí táyà máa gbà jáde wọn sì máa kó gbogbo dúkìá làwọn ti bàjẹ́ àsìkò tí wọn bá fẹ́ kó àwọn ọmọ òfò kálukó ti túlẹ̀ torí ẹ gbogbo oru ẹlẹ́yìn náà àdánwò ni wọ́n ti ń wò pé nǹkan sẹ́nu rí àdánwò yìí bá kó gbogbo dúkìá lọ fahallat lahul mas'ala anábìíní kò burúkú eléyìí náà tọrọ hatta yusiba qawaman min aish títí tí ó fi rí tó fi lè sẹ̀mí títí ó fi rówó tó fi lè sẹ̀mí kò burúkọ tọrọ. ẹlẹ́kẹta rajulun asabathu faqa ẹni tó ti ní tí ò ní má kọ́ lọ́ọ́ sànù wa ó ti ní kò ní má bó láti wá mọ̀ pé kò ní má. hatta yaquma thalathatun min dhawil hijja min títí tá a fi nínú àwọn tó ní làákàyè nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ òun ti ní kò ní ma èèyàn mẹ́ta tó ní làákàyè nínú àwọn mẹ̀lẹ́bí nínú àwọn fámìlì rẹ̀ wá dìde kálukú wa ń sọ pé laqad asabat fulanan faqa kálukú wa ń sọ pé ó dájú pé lágbájá òṣì ti ta o àìní ti ṣe o àìní ṣe o kálukú wa ń sọ kẹ́ni tó ràn lọ́wọ́ kó lè bàa mọ̀ yẹ́sì kí wọ́n fi ń bàjẹ́ o sẹ́wọ̀n kan jẹ́rìí nù wípé eléyìí ó ti ní kò ní ma fahallat lahu al-mas'ala ẹni tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ sí tá a sì rẹ́ni sọ nípa rẹ̀ bẹ́ẹ̀ yẹn ọtọ́ pípọ́ tọrọ hatta yusiba qawaman min aish títí tó náà fi rí tó fi lè máa sẹ̀mí owó tó lè lò láti sẹ̀mí. fama siwahunna min al-mas'alati ya qabisa ìwà qabisa gbogbo tọrọ owó míì tó sí ọ̀kanu mẹ́ta tá a wí ni o haramu ni yakuluhu sahibuhu sahta gbogbo ẹni tó bá rówó mi gbà tó yàtọ̀ sí àwọn eléyìí báyìí tó bá jẹ òkín ló jẹ haram rawahu muslim imam muslim olùgbé àdìsí jáde o àti abu dawud àti ibn khuzaima àti ibn hibban fahuwa hadithun sahih eléyìí ó fi hàn wá pé àfi kí a ṣọ́ ara wa àwọn fine bara practitioners àfi ká lọ bẹ̀rù ọlọ́run torí gbogbo owó tó jẹ tí ó jẹ haram àfi kéèyàn ṣe kíni kéèyàn ṣọ́ra fún níparí hadithi ọjọ́ hadithi abdulmuttalib ama rabi'a ama alharith qala qala rasulillah sallallahu alayhi wa sallam inna sadaqata la tanbaghi. لآل محمد إنما هي أوساخ الناس dájúdájú sàrà àbí zakat sàrà àti zaka kọ̀mọ̀tọ́ o sáwọn mọ̀lẹ́bí anabi muhammad sallallahu alayhi wa sallam pé kí wọ́n jẹ́ o àwọn banul muttalib àti banu hashim banul muttalib àti banul hashim àwọn ọmọ al-muttalib àti àwọn ọmọ hashim haramu ni lórí wọn kàn jẹ sàrà haramu ni lórí wọn kàn jẹ zakat nítorí pé zakat innama hiya awsakhun nas ìdọ̀tí àwọn èèyàn lásán ni subhanallah ìdọ̀tí àwọn èèyàn ní zakat ìdọ̀tí àwọn èèyàn ní sàrà ọwọ́ ni wọ́ àfa jẹ sàrà ni wọ́ àtẹwọ́ gba sàrà ni wọ́ ajẹ́kẹ́ innaka akilu awsakhin nas ìwọ lolùjẹ ìdọ̀tí àwọn èèyàn tọ́ náà lásìkò máa sọ pé ṣé ajẹ sàrà ló fẹ́ jẹ ni àbí afúnni sàrà sẹ́yìn pa fúnni sàrà òun fọ́ra rẹ̀ máa ń jojúmọ́ ni ajẹ sàrà nǹkan ó ń fi ń kún èyí tó ti ya máàlímà lọ́rùn ó tún fi mí kún abẹ́rẹ́ nǹkan mẹ́wọ̀n tọ́ eléyìí jẹba àwọn torí rẹ̀ àwọn aráalé anabi muhammed sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam ti ṣe tọkọ gba sàrà wọn ì gba sàrà o gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam ti ṣe tọkọ gba zakat wọn ì gba zakat o wọn à lè rí nǹkan yìí lọ́nà kan mú kan jẹ o nítorí pé ó lè jọ̀wọ́ zakat ó sì lè jọ̀wọ́ sàrà torí àwọn ànímú jẹ torí ẹ eléyìí jọta anabi muhammed sallallahu alayhi wa sallam àtàwọn aráalé rẹ̀ sẹ́ńgbà tí wọ́n ti wá sọ pé sàrà jẹ́ ìdọ̀tí àwọn èèyàn ó túmọ̀ sí pé tíyà bá ń jọ tẹ́bí bá ń pọ́ kọ́ ọ máa sakọ́jìyà kọ́ ọ máa sọ pé ẹ́ gbàdúrà jẹ́dọ̀ tí àwọn èèyàn ẹ má fi lọ mí. yọ́ọ́ jọ gbé mo rò pé yé wa <laughs> kò sí tó burú ẹni tíyà bá ń jẹ kọ́ gba sàrà àbí òye wa tí kò bá ti sínkù rẹ̀ mọ́ kó nà ṣe kí ni kọ́ rọra sọ́ra fún un ọlọ́run ọba ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn òròyìn rẹ̀ tó ga jù kó fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa. kọ́rọ̀ wa lọ́rọ̀ pẹ̀lú ìmánì eléyìí tó ṣe pé kò ní sí àìgbàgbọ́ lẹ́yìn rẹ̀ kọ́rọ̀ wa lọ́rọ̀ pẹ̀lú arísìkì tí ó gbà eléyìí tí máa léyìn ajínà sí gbogbo wa tí ó da kọ́lọ́mọ bó sá wa lẹ́ni tó lè máa ṣe sàrà ilaha illa ant wa ẹni tí ń sin màálù àbí àdánwò lọ́ba hàn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bàtìgbà mí àìsàn ṣàdédé kọlu àwọn màálù. gbogbo lórí tẹ̀ ń sá nìsí afẹ́ ṣàlàyé pé àwọn onímàálù àìsàn máa ń kọlù wọn tí wọ́n ṣùgbọ́n kì í ṣàdédé kọlù wọn ìgbà mí àfọwọ́fà ni nítorí pé ńgbà mí ẹlòmíì sin màálù yẹn kó lè pọ̀ zakati wa tó yọ ńbẹ wọn ò ní yọ wọn máa dájọ́ bẹ́ẹ̀ lọ́dọọdún wọn máa dájọ́ omi tí wọn á ti rí pé ó ti pé zakati wọn sáré lọ tanu rẹ̀ wọn sáré lọ tanu rẹ̀ ọlọ́run bá ti kánjú kó tó mú yàn yọ ká màmá dé àrùn kan sáà máa lò ní kẹ tó débẹ̀ lẹ́bàá pé márùn ti kú kò sì tún dípò zakati o ẹ tún jẹ baba ńlá yà bí ọ̀gbìn dàlùkìyàm tẹ́lẹ̀ ìjọba ṣe jẹ adìẹ náà. adìẹ àdáwò ṣẹlẹ̀ adìẹ kú adìẹ kú gbogbo nǹkan ọ̀sìn lọ last card ni so kò sí wàhálà o lè tọrọ pé káwọn èèyàn rùn lọ gẹ́gẹ́ bíi bird flu wá ṣẹlẹ̀ nínú fáàmù táwọn adìẹ kú lọ yánnayànna kò sí wàhálà o lè tọrọ ràn lọ torí ẹ̀ làwọn ma sọ pé. gbogbo business tó ní í ṣe pẹ̀lú nǹkan abẹ̀mí kì í ṣe business tí garanti rò pé wa ẹ̀hẹ́n dáadáa gbogbo business tó bá ní í ṣe pẹ̀lú nǹkan abẹ̀mí garanti lọ títí kọ́lọ́mọ bọ́ sànù ni kílẹ̀ ò tó mọ láàrin òru kan sí ọ̀sán kan ọlọ́run lọ́ọ́ máa tó lè gbogbo nǹkan tó ń sìn kí gbogbo ẹ̀ ó kù ẹ̀ máa ti ṣẹlẹ̀ ṣẹlẹ̀ torí ẹ ló jẹ́ pé tó bá ń sin nǹkan ọ̀sìn tó lọ́n bá ràn lọ́wọ́ tó bá rówó gbàbẹ̀ kó má rí láì pé nǹkan tó wọ́n kàn máa ṣe náà nù yóò dáa kó branch ẹ̀hẹ́n torí pé nǹkan ọ̀sìn nǹkan ni nǹkan tó nǹkan lè ṣe ikú gbogbo wọn. نعم èèyàn ti máa jẹ sàrà ó máa ń tọrọ tí tọrọ ní máa jẹ kẹran sá lọ lójú ẹran ojú sì ti sá lọ sá lọ sá lọ sá lọ èèyàn ọmọ iye tó kù èèyàn náà wá ń ṣe sàrà ní ìsìn ṣé ẹran tó ti sá lọ padà àti ìrádìí sì tọ́sọ pé ó padà níta kan máa ní pé innal hasanat yudhibna sayyi'at dáadáa máa ń lé aburú jìnnà tí ẹ̀ máa ti ń ṣe dáadáa ti ń ṣe dáadáa ọlọ́run lè wo dáadáa yẹn kó fi mú aburú yẹn kú naam aleykum salaam. yorùbá lẹ́vù ni yorùbá lẹ́vù ni ẹ̀ kí ni wọ́n fẹ́ bùn ọ sí wọ́tọ̀ ọ̀rajà òun náà ń ṣe bára nìyẹn fáìn bára torí ta sọ pé bára ló ṣe yóò ní mọ́ra ni o a jẹ́ pé fáìn bára ni ẹ sọ pé bẹ́ẹ̀ bá fẹ́ ṣe bára ẹ ṣe sàn sàn ọjà lẹ fẹ́ ra ẹ̀ ń nájà bàbá wọ̀ fún mi ní ìta fún yín ọ̀rọ̀ ẹ̀bùn mi yòókù bá wò but kò sí nínú eléyìí ò pé nìsímọ́ lọ rajà wọ́n ti wọ́n ti pé tọ́ èmi fẹ́ máa gbé nǹkan mi lọ lọ́ba tún fẹ́ nìsí kò sí wàhálà mẹ́ ẹ̀hàn kémi ọ̀tọ̀rọ̀ òun ló tún fẹ́ nìsí àmọ́ àṣẹ wà ní fẹ́ nìsí ni pọ̀rọ̀pọ̀ yé sẹ́ẹ̀ <laughs> ní fẹ́ nìsí ni bára nìyẹn bára special. tẹ́lẹ̀ ìjábẹ̀ sì jẹ́ naam aleykum salaam. tojo tó jọ kò sí wàhálà parí kẹ lọ ẹ ti ṣe jámù ńgbà tó ń rọ̀ wa dá ẹ wà lórí sọláàtì lọ dá àbọ̀jámù kí á lẹ̀ ń ṣeun gbàtí sọláàtì ẹ ṣeré nínìkíni ẹ tún sọláàtì ẹ ṣe òjòrò aṣú díẹ̀ àwọn ẹsẹ jámù gan ẹsẹ ẹsẹ jámù díẹ̀ so ẹ tún sọláàtì ẹ ṣe tójú máa ń rọ̀ òjò tó dunlẹ̀ torí hikima tó wà ń bẹ ni pé táwọn èèyàn bá fi lè lọ wọn ni le padà wá sí ìṣá ìmọ̀ tó àwọn jòjò ọrọ ló kò sí nítọ́jọ́ báyìí kódà tí máa ń rọ̀ tọ́jọ́ pé ọ̀hún ni wíní ni kò sí jámù kankan ẹnìkan á ní ah, ìmọ̀mọ̀ lágbọ̀ọ́yé ẹ̀yin tẹ́ ẹ wá lágbọ̀ọ́yé jámù lè máa mọ̀ sí tẹ́ ẹ bá ṣe ẹ̀ wa ṣé máa yọ kòbókò sí yàn ẹ kí lè máa mọ yọkọ tí lè máa mọ ṣe ẹ lọ ṣe tí ń bò ni lẹ́yìn náà jámù tí ò ní sábàbí kí ni túmọ̀ rẹ̀ kò ní túmọ̀ rárá torí hadith ibn Abbas radiyallahu anhuma tọ́lá jámù ní Madina láì jẹ́ pé àwa lójú ogun láì jẹ́ pé ojú àwọn ẹlòmíràn pé ajẹ́kọ̀ọ́ ṣe gbogbo àwọn á sọ pé ẹ ńgbà tí wọ́n bá sọ apá kan nínú afrọ́dì làám só túmọ̀ sí takhsis kò túmọ̀ sí takhsis torí àti sọ pé sísọ apá kan nínú ọgọrọ nǹkan tí nǹkan kó sínú kò túmọ̀ sí kí wọ́n ti sọ pé kò lè tayọ bẹ́ẹ̀ ojú ọ̀rọ̀ á sí lójú ogun tí kò á lè jẹ́ pé bóyá àárẹ̀ lọ́fà náà tí kò lè jẹ́ pé nǹkan míì lọ́fà nítorí wọn ò wí kò túmọ̀ sí kò sí torí ẹ̀ kò sí lọ́dọ̀ alùsùnà kó ẹ̀kọ́ máa paṣọ láti pọ̀ bí la sábà náà sábàbù yẹn náà sì gbọ́dọ̀ àjẹ́ níwò kò gbọ́dọ̀ jẹ́ pé sábàbù kan táàfẹ̀ tí ò jámà kankan náà aleykum salaam. yọ gbowó rẹ mọ náà. níṣẹ́ ńgbà tí wọn náà ṣiṣẹ́ òṣìṣẹ́ ìdajì oṣù ọ̀parí oṣù ọ̀sà gbowó ìdajì oṣù rẹ̀ náà. kí la fẹ́ dúró sí ṣé bá a ti mọ̀ kó àwa ń lọ náà ìdínú tá a fi ṣe jámù àmọ̀kó àdúró di ìṣá ẹ̀ dúró di ìṣá kẹ́tó ṣe sọ̀látul ìṣá. asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah ẹ jáde ń jẹjẹ ojú ìrọ náà. adúpẹ́ fọlọ́ omi ló máa ń rọ̀ so torí ẹ̀ ọ̀sà àti ti mọ́sálásí ọ̀sà àti títí ìdílé ọ̀sà ẹ̀kọ́ nítòsí ọ̀dà nígbà tó ti mọ̀ pé òní lọ kó mọ́sálásí kí ló ṣe sọ láti kásìkò rẹ̀ tó tó sí torí inna sọláàtì kánà tí al-mu'minina kitaban mawquta àsìkò títù ẹsẹ sọláàtì kí wọn lè gan sínú mọ́ṣáláṣí sígbà tẹ mọ̀ pé ẹ̀ nílọ tẹ bá ti mọ̀ pé ẹ̀ nílọ ẹ dúró di sọláàtì lè ṣá kẹsẹ sọláàtì lè ṣá tẹ́lẹ̀ náà wá ń wò pé tẹ́ ẹ bá ti lọ ẹ̀ nílé padà wá ni ẹ̀yìn sílẹ̀ níbì kan lọ sá torí rẹ̀ ẹ jókòó tí iṣẹ́ ìbá tó àṣì. Alaikum salaam. ọ̀pamọ́ra sọláàtì yẹn ò sí torí pé kò sí sọláàtì gbogbo ẹni tó ṣe sọláàtì tó ń pàtó àbí gbẹmọ́ra àbẹ́ni tó ṣe sọláàtì ńgbà tó ń jẹ́ àwọn adúrẹ̀ tó ju rẹ̀ sì ti mú oúnjẹ o tó máa rò pé kí ló ṣe lónìí tó tó tó ṣe èso pé wọ́n ti pè àmàlà náà ló tún ṣe wà lálẹ́ yìí bí kẹ́nìkan tiẹ̀ sí kí n tó ṣe sọ láti tẹ́ kí n máa tọ́ wà mẹ́ ọpọlọ rẹ sáwà ń bẹ̀ yẹn ṣé ọ̀ràn ti pé wájú ọlọ́run lọ wà bẹ́ẹ̀ náà lẹni tó ń pa tó mọ́ra bí ní sikẹ́nìkan máa bọ̀ sọ̀rọ̀ kọ́rí pọ̀ ń pàgbẹ́ mọ́ra ń pàtọ́ mọ́ra pé ọ̀ wá farabalẹ̀ ọ̀rọ̀ tí mo ń bọ̀ sọ yìí ó gbà tó ṣẹ́jú farabalẹ̀ ẹ dákun ẹ sáà máa bọ́rọ̀ nsọ sọmọ pé o ò ní tẹ́tí gbọ́rọ̀ ẹni tí ń bọ̀ sọ kátà síwájú ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá ti lè jẹ́ pé wọ́n ló mú gbẹ́ lọ tí ò fi jáde wọ́n ló mú tọ̀ lọ tí ò fi jáde tó wá ṣe sọ láti rẹ̀ sọ láti ń bàjẹ́ ó ń gbọ̀n ò mú lọ bó bá fẹ́ jáde ó jáde ó sì lóun ó jáde títí tó fi sálámà má fi ṣùkà eléyìí lápò ní sọlá ìyàtọ̀ wà láàrin èmi mo mú lọ tí ò fi jáde mo fi àyè lẹ̀ fún bó bá fẹ́ jáde ó jáde kò sì jáde tó ọmọ pé wọn náà ní máa wò gbẹ́ràn sọ́ba tí gbọ́ ọjà ìwé ṣe jẹ́ subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka.